منه أمر بالاستعاذة به من الشيطان الرجيم يقول سبحانه وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بواسطة sọ الشيطان اللهم لك pàṣẹ rẹ̀ nítorí سكي ṣèitán máa أيها المسلمون عباد الله èèyàn ló ti ọ̀nà ọ̀la ṣàìtọ̀ yóò bẹ̀rẹ̀ ṣẹ́kíṣẹ́ rẹ̀ lásìkò tí wọ́n bá ti bímọ. anábì sọlọ́wọ́ àtàláńdé kò yé wa èsì yá pẹ̀lúmọ́ olóòtú igbe tọmọ máa ń ké gbìyàn máa ń wáyé nígbà tí aṣọ tó bá kọ́ ọmọ yẹn lára inú ṣẹ́kíṣẹ́ rẹ̀ tó ti máa ń bẹ̀rẹ̀ nìyà jẹ́ ní tí ò rírú ẹ̀sẹ̀ fún òun náà ní nàbí ìlàyé àyíṣà àti màmá rẹ̀ àlejò sọ̀láàtì ọ̀sálàm òní ṣe fún wọn ìtorí ìsọdí hànà tó ti wá sọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ìgbà tó fi bí ma tó fi bí mariam níjó ní ìpéwọ́ ọlọ́ ìní ọ̀rọ̀ ìdòkà bíkà ọgbọ́n mi yàtà ha min ash-shaytan ọmọ tí mo bí àti ohun tí ó jáde lára rẹ̀ mo ń fi ọlọ́run ọba tí ó lè sọ fún wọn kí àṣetáni má ra ẹ lọ́dọ̀ rẹ̀ nínú sẹ́kísẹ́kí àṣekọ́ ni máa ṣe anábì sallallahu alaihi wasallam sáṣetáni ni máa ń gbé wa yọ wà yọ wà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan nù yín yọ máa ṣe béèrè kí béèrè yọ bẹ̀rẹ̀ béèrè yẹn níbi tó ṣe gbọ́ sétí tó sì bá làákàrẹ̀ mọ́ wọ́n lè níta lọ́dà nǹkan báyìí àtẹ̀bẹ́yìn ó lè máa sọ fọlọ́run lọ́dà yọ máa fèrè lọ títí yọ padà wá fèrè níbi kí ọjà kálọ́ wá tọ́lọ́run gbàgbọ́. anábì sallallahu alaihi wasallam orí tí àfihàn ní bá ti gba lórí báyìí fẹ́ni kọ̀ọ̀kan yìí balẹ̀ ẹ̀dáì níbi lẹ́ kọ́yà wá sọ́lọ́run tó lọ́dọ̀ tó àṣà ìfọ́nù bí àrùn níbi lẹ́ wọ́n yẹn kẹ́yìn tó ń tọ̀ wọ́n yá tají ẹ̀fẹ́ ta nìyẹn kọ́nà ọmọdé tí wọ́n bàjẹ́. nínú sẹ́kísẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìfọ̀nà tó máa ń ṣe òun náà ní pé a máa ta kókó sípà kórí ẹnì kọ̀ọ̀kan yín nígbà tí ń tọ̀hún bá sùn. kókó yìí mẹ́ta ní ọ̀jẹ̀ mẹ́ta ní ọ̀jẹ̀ pé sá máa sùn lọ. téèyàn bá ti wá jí tó ń tọ̀hún ti kí ọ̀rọ̀ kì ká sùn. lẹ́yìn ìgbà tẹ́ni ẹ ti dé kí ọ̀rọ̀ tán ó tún sábẹ̀ ara kejì á ọtún wá kírun ọlọsẹ nàfìlà ìkẹta tù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ọba jí báyìí á jí ní ẹni sára ẹ máa jí pépé tó yí ìbàdàn náà tó ti pé inú rẹ̀ ọdún ẹ̀mí rẹ̀ ọ̀dà. Sùmọ́tì yẹn bá ṣe bẹ́ẹ̀ tó sùn lọ bẹ́ẹ̀ nígbà pé ká máa sùn lọ ní gbogbo kàkí ọ̀tún. Sẹ́ni ọba ti ájú ní kàmí ìsàmìlẹ́wò kàtúlá rẹ̀ ẹni tẹ́bi tí ó sì yá lóró onílé ti dé sí dáadáa bá ẹ̀kọ́ ti dé sí tí ó kórè rẹ̀. nínú sẹ́kísẹ́kí aṣọ ìlọ́nà máa ń ṣe. òun náà ti gbé anábì sọlá àgbẹ̀kọ́lá wọn ni wọ́n sọ̀rọ̀ arákùnrin kan lọ́dọ̀ rẹ̀ wípé ó sì sùn látàlẹ́ sílẹ̀ fi mọ́. ẹlòmíì máa ń sunrun bẹ́ẹ̀ o ó sùn látàlẹ́ sílẹ̀ fi mọ́ àtúntí ah, ọlọ́run ní kò lè àṣetánì ti tọ́ sínú òwe sí rẹ̀ ni tí àṣedání náà máa ń sọ a lè pé ní ìtumọ̀ tó a lè pé ní ìtàn tó ní ìtumọ̀ tá a mọ̀ yẹn nítorí pé òun náà jẹ mu báwọn yẹn ti máa jẹ ẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a mú wáyé ìmọ̀ kò padà tún sí ìmọ̀ ọ̀gbẹ́ jáde nínú hadith abdullahi bin masoud ọ̀gbẹ́lá kọ̀sàlàyé nínú sẹ́kísẹ́kí àṣedọ́ni máa ń ṣe láwọn kò wọ́n máa rí lójú rẹ̀ bí ẹni tí orí òun wọ́n ti ju orí òun ní kùmọ̀ tàbí wọ́n sọ òun ní nǹkan lórí orí ni wàá fi gbogbogbò káàkiri òun wá rí ìdíra lórí orí pàṣẹ nínú òun fi lè rẹ̀ láì àlòkìtì ọlọ́run ní èyí tó ń sọ yìí wí wú mi lórí o láàbù hàtìtù náà má lọ rí eléyìí fáwọn ẹ̀mí tàlà àwọn ìṣàìtọ́ rẹ̀ bí ká bí mọ̀ náà nìyí àṣetáni nǹkan ti ọ̀sà wẹ́wà níbi ojú oorun rẹ ni àṣeṣàṣetáni nínú mi lẹ́nu ti fi káfíìrì látàrí àlá ìrìkúrì tó lójú rẹ. ó lọ lè lẹ́nu tí fáwọn gbóngbó yẹn ìyàwó tó tó ti nígbà sọ̀rọ̀ yẹn lórí. ó lè lẹ́nu tí fáwọn oníkùmọ̀ lórí yẹn ìyá tó ṣe ní pé ó bi ọ̀sẹ́ inú ẹ̀ ọ̀rọ̀ pa òun ní ọ̀dọ̀ orí tí fáwọn oníkùmọ̀ yọ̀ọ́ bá sọ wípé ìkòkòrò ìkòkòrò àtàtì dání ni máa ń fi làákàyè ìṣèlú rẹ inú sẹ́kísẹ́kí àṣetáni máa ń ṣe gbogbo àwọn àlákàlà àti àwọn na dáwé ìjọba àṣetáni ni wà títí máa wà. anábì sallallahu alaihi wasallam wọn ni àwòrán mi yà sọ ìhá ẹ̀rí àlágọ́ da mínà lọ. ọdí kejì ẹ̀ làwọn àdẹ̀ máa ń wílẹ̀ yorùbá gbé báyìí wọn lè bá lára lójú rẹ̀ pé òun ti ní nǹkan tó ṣe pé àmì tààrà táàrí dáṣọ pé yẹn bàlágà nìyẹn aládáadáa nínà ó nígbà ah, ọkọ̀ ojú rẹ ní í ṣe ọkọ ojú oorun ní í ṣe gbogbo èyí tó fi bímọ yẹn ló ti ló ti lò nígbà tó sùn yẹn ẹ̀rí àdánwò àdánwò láti sáàdì máa ń gbé wá nìyẹn alátọ́mọdé alátọ́dún láwọn aládùnnú ọ̀dọ̀ aláàdì ti máa ń wá ẹ wá rí àwọn alábàánújẹ́ aláwàhálà ọ̀dọ̀ ni máa wá wọ́n sẹ́ni kankan bá rí wọn bí ọ̀fẹ́ pàlẹ́ ń foro àṣìmá ìdí ìtàlásà ó tún tọ́ gẹrẹ fún sí ẹgbẹ́ òsìn rẹ lẹ́ẹ̀mẹ́ta wọ́n yẹ ká àwọn àmì ìṣèkán ó dẹ̀ wá sọ ọlọ́run kó lọ́dọ̀ àṣìṣèkán ọ̀rọ̀ tí àìní àlàkẹ́dọ̀ aláyọ̀ ní tó sùn dàgbà. حديث لنا الإمام مسلم وبجاله لقد روى جابر الله رضي الله عنه nínú àwọn ẹsẹ burúkú tí a á gbé rẹ ọlá lórí omi àwọn akẹ́ǹdì àwọn wáàrè àwọn wáàrè sàrí ìyá àwọn ní ọmọ ogun tó ti gbé ọ̀gá òní lọlẹ̀ àwọn yẹn ní lọ lọ sójú omi àwọn arìn àwọn ènìyàn síta àwọn ọ̀sẹ̀ rẹ̀ àwọn ẹni tí kò máa nù wọn ìkànnì wa máa sọ pé torí gbà tí mo kí ọ̀tá mú lè fílẹ̀ títí kálukọ́ máa sọ oríṣiríṣi wa tó yóò yọ òsìn kankan. débi pé apàdà wa sọ̀rọ̀ dé pé ńgbà mo mú ẹnìkan mi fílẹ̀ títí hàtà àrọ́ kùtù bẹ́yìn náà wò wọ́ bẹ́yìn náà máa fẹ́ tí mo fi sọ pé aláàánú wọn àti ìyàwó rẹ̀ ẹ̀yin lọ́kọ̀ láyà yẹn náà fẹ́ má gbà pé dání láyà kẹjọ máa wà lẹ́yìn tẹ́tí bí mo fọ́ra yín ó ń dájú tẹ̀ tó ga nítorí ìṣòro tí ọ̀padà jáde lábẹ́ ìtura ẹ̀. wọ́n ní mi yẹ ní ìgò títí tí mo fi sùn fún yà láàrin lọ́kọláyà wọ́n ní ìbílẹ̀ sọ́wọ́ ni táwa sún mọ́ra rẹ̀ bá ọ̀kárì náà ìmọ̀ àǹtà wọ́n ń dàlá àwọn ìwọ lórí fẹ́sẹ̀ àwa ni ìmọ̀ gbàgbé ẹ̀rí nínú ẹgbàá ọ̀rọ̀ mi wọ́n nígbà tó bá rí àwọn ọmọ ikú ní ìgbẹ́ lọ sí tẹ́ ẹni wọ́n bá rí dáadáa sí wa máa gbájú lé lórí ohun dárúkọ bàbá dé ọ̀gá òde á ní ní ìfi lágbájá lẹ̀ tóbi kọ̀yàwó ẹ̀ lọ́dẹ ọ̀rí ìgbẹ̀rún ọ̀dún ó lè padà tún fẹ́yàwó mi ìjọba ya èké ìjọ ní tó ti tètè náà ní à ah, wọ́n ní ẹ̀ ẹ̀dẹ̀ táwọn ni a ah, mọ̀ dá láàmú títí tóbi lọ́wọ́ mú bí lọ́sì wọ́n lẹ̀ fáì ilé ìwà adé tó ń sọ pé òun ò fi lọ́rùn lẹ̀ ká aa ìbílẹ̀ sọ̀rọ̀ àǹtà àǹtà ìwọ gángan ló yẹ yìí tọ́jú àti ìpànìyàn yìí àti dáhùn ló kó sáwọn èèyàn tó ń pààyàn lẹ́mìí àwọn sì ní ọmọ ọ̀dọ́ rẹ̀ tó máa rí adé tó lágbára tó máa rí ìgbà pípọ̀ ẹ dákun ẹ má jẹ kẹ́mi àwọn èèyàn tọwọ́ wa kọ́ bóyá pẹ̀ lọ́rọ̀ ni igi yẹn tọ́ka sáwọn tó fẹ́ pààyàn ìwọ náà pààyàn o wọ́n máa fún ọkà tó ọ̀rọ̀ di ọlọ́ọ̀dún ìgbàlẹ̀ àná ó ní tó bá

ọ̀la yà ká fún ọkùnrin rárá gbẹdáró ló ti dé ọlọ́run bẹ́ẹ̀ ló ní pé gbogbo wọn wọn gbà nẹ́bí sọ́ọ̀lì ìrọ̀ ìgbà àkúnmí ọlọ́run kí ló ń pè é ká máa fúnlẹ̀ máa yá máa jọ fún mi máa tẹ̀lé àkúnmí àwọn náà wọ́n dẹ̀ béèrè ayá ọlọ́run ọ̀gbà wọn sá gùn pa wọn gùn pa ìyẹ̀kẹ́ lọ́dẹ̀ gùn pa tó ní gbẹdáró ọba dẹ́ta ni fọ̀dáhùn dàmú àlẹ́ ìmọ̀ràn gbogbo kí ló máa dọ́gba yẹn ìtumọ̀ rẹ̀ pé kíkù dárò tó ti kó fúnra fún mi pa gbogbo wọn ni wọ́n buwọ́lù bó o bá bá àyàn má lẹnu bẹ́ẹ̀ wọ́n dàbọ̀ lẹnu bẹ́ẹ̀ lásán tó tọ́ka apààyàn ni wọn náà nínú sẹ́mi burúkú àfidání máa ń ṣe anábì sọlọ́lọ́ àrẹ̀sọ́lá ẹni ẹni kọ̀ọ̀kan ní bá ń kírun àfidání ọ̀wà yọba máa dàrú rí mọ́ lójú yọba máa dàrú mọ́ lójú sẹ́ni yóò fi ní ma bẹ́ẹ̀ lónìí irun tó ń fi. anabi sọlá rẹ sọlá rẹ sẹ́ni kọ̀ọ̀kan yín bá ti rí rí ilé bá lè yẹ jọ sáàtì dàtà yẹ torí èméjì ti wáyé nìyẹn ọkùnrin pẹ̀lẹ́ lẹ́ẹ̀mejì nígbà tó bá jókòó ẹ̀rí inú sẹ́kísẹ́kí àfẹ́ ìfọ́nà máa ń ṣe bí máa ń jẹ́ gbàgbé dáadáa bí sọ́ọ́ ní gbogbo wọn sá alẹ́ ní sọlá àtọ̀ sọlá àmọ̀ àlá nàbí wọ́n ti gbàgbé ẹja tí wọ́n fi ń ṣe ìjẹ̀nà láti lọ kọ́ mímọ́ fún ìmọ̀ níjẹ́ òní. Ìgbàdàn wa sọ ní fàyín ní iná ṣe tó ìfọwọ́sì. Ó ní mo gbàgbé ẹja náà, ẹja ta ò bá máa jẹ díẹ̀ díẹ̀ bá fi rìnrìn àjò wa yìí lọ. Wọ́n máa ń sa ní ìhó ìlà ṣàìtàn. Kò sí ohun tó gbà mí lágbèrè ju àṣàìtàn lọ, àni àgbọ́ra. Òun ni òjò rẹ ẹja yẹn mọ́. Torí bẹ́ẹ̀ já ni ọmọ àwọn ọ̀sán Inú sẹ́kísẹ́ tí a ni máa ń dálẹ̀ òun ni bí máa ń dá ọ̀tá àsìkò nira lẹ̀ bọ́lá wọn bá àlejò láti sàlàyé pé iná wọn yóò ní ṣèkọ́ àti yóò fi àmì iná kùnmí àdá wa tọ́wọ́ lùbọ̀ kọ́dá bíi kọ́mùrì wà lè máyì sí ọ́ wọn yẹ kó jagun máa lè sọ́lá fàhàyà ń tún mú tàbí. àti dání ni ó ń bèrò láti dálẹ̀ láàrin ọ̀tá àsìkò nira ó dẹ̀ tó dání téèyàn fi máa sọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn ní máa gba àwọn èèyàn sọ téèyàn fi máa bú ọmọnìkejì ní máa gba àwọn èèyàn sọ téèyàn fi máa ṣépè fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ ṣépè ní máa gba àwọn èèyàn sọ téèyàn fi máa fẹ́ni tí ọ̀yẹ́ kíyẹn fi ti èyẹ́ fi ti èyẹ́ ó máa gba àwọn èèyàn sọ téèyàn fi máa bọ̀ pé ètò ìlú dá wàhálà rẹ̀ àtẹ́sá máa gba àwọn èèyàn téèyàn fi máa parọ́ tó ti bí nǹkan gidi lòun sí i ọlọ́run ọba sọ̀hánà bọ̀dẹ̀ àyàlá wọn ní ká nẹ́bí kan aláàbẹ̀bẹ̀ ọ̀kúnlẹ̀ ìbáàdì bá sọ fáwọn ẹrú ìjẹkúlù lẹ́ni bí ahsan pé o ní wọn bá máa sọ kọjá rere o inna shaytana yaz'u bainahum tọ́lá ti dání afẹ́ gbá wọn mú inna shaytana kana lil insani aduwwan mubina torí àti dání nìyí o ọjọ́ ọ̀tá tó fojú hàn fún àwọn èèyàn inú sẹ́kítẹ́tì àti dání máa ń òun ni ike anibisọlá àṣálà ti kìlọ̀kìlọ̀ fún wa ìbọn àdá

ọ̀yẹ́ kan ọ̀hún pé ẹ̀kọ́ fúra ti bí nàná yóò máa fi ṣe ṣùgbọ́n fún ọmọ ní kejì yóò àmàlà kó sínú kòtò náà. iná wọn tí a ti dá nínú máa ń dálẹ̀ òun ni àìníkẹ́ ara ẹni àti ìdàrúdàpọ̀ òbí ọmọ arúgbó láàrin mùsùlùmí iṣẹ́kíṣẹ́ láti dá máa ń tẹ̀lé yẹn. àníbi sọlá àlùfẹ́lẹ́ oníṣẹ́rí àfẹ́sọ́ọ̀n ọ̀dẹ̀ ayíṣà ni àbúdàbọ̀ mùsùlùmí ilé akọ̀ǹdẹ̀ pọ́sibù náà ní orí kùsùlẹ̀ lábá àwọn olè sí àṣetáni ń bẹ̀ mọ́ wọlé àgbègbè ìdáhùrí ìṣìbẹ̀ iná hàn ṣùgbọ́n kọ́ máa dá ìdákúdà alẹ̀ láàrin wọn ọ̀sẹ̀gbẹ̀ àwọ̀ ni wọ́n máa yanjú láàrin ara wọn náà ni iṣẹ́ láti dání sí rin tèmi ẹ̀ ẹ̀dá kan má jẹ́ ká gba àṣà ìfọ̀nà lọ́yọ̀ akólọ́kọ́ yẹ ká gba ṣẹkùrùlá tẹ̀lé ìrẹ́tù ìṣ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 nínú kẹ̀kọ́ mọ ni ẹbí lè sọ̀rọ̀ fún àṣà ìtọ́ tí òfin ní ráyè lọ́dọ̀ ọlọ́pàá ìjọ ráyè lọ́dọ̀ òun náà ní alẹ́ sí àbọ̀. kì í ṣe ká ṣe pé òun èèyàn ń sọ òun ni máa wá sọ ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn ọ̀gá ara tó lọ́dọ̀ ọ̀ṣẹ̀ ìtọ́. gbólóhùn àwọn omi láti ní ṣe ìtọ́ ọ̀rọ̀ dé gbólóhùn tó ṣe pé ìtumọ̀ rẹ̀ kẹ́nu ni. ìtumọ̀ rẹ̀ ni pé mò ń wá sọ ọlọ́run fọ́ọ̀lọ́dọ̀ àṣẹ ìtọ́ ẹni tí a jù gbòòlù ẹni ẹ̀kọ́ ọmọ kóso bàbá mi nú ẹ̀sìn mi kẹ́bà lè mọ bó tún mọ yẹn fẹ́ yìí ọmọ kóso bàbá mi láyé mi ó sì má ṣe dí mi lọ́nà láti ṣe ohun tí wọ́n pa mí láfẹ́ rẹ̀ àyẹ̀fẹ́ ẹ̀kọ́ kọ́ má ti mi kọ́ má ti kọ́ má jà sí pé òun ní ọ̀ma ṣe mí nínú òkòrò kí n máa ṣe ohun tí wọ́n ní má ṣe nítorí bí aṣọ ìtọ́ ni kò sí nǹkan tó lè forúkọ lọ́dọ̀ ọmọ yẹn kó má ti sùn láti ṣe aláàrọ̀ nítorí ọlọ́dún ọba sùpánù ọ̀tá láti pàṣẹ pé ká máa wá sọ lọ́dọ̀ ọ̀ṣọ́ ìtọ́ni ìjẹ́ àṣetáni èèyàn nítorí pé kì í gbà bọ̀nú ń tẹ ọ àbí àṣetáni àlùsọ̀nù torí kì í gba ìbọ̀nú ń tẹ ọ àṣetáni èèyàn èèyàn kan tó jó ń sùn dání sí tọ́ba ti fún ní nǹkan ó lè má dá wàhálà alẹ́ mọ́ ẹ wà àwọn akọrin ní ìṣẹ̀lẹ̀ alẹ́ lè fún nìkan ẹ bá rí pé yóò olùmọ̀ tí gbogbo èèyàn mọ̀ pé olùmọ̀ nílé yìí o tí ti ń gbé gbèsè sún náà tó bá fún tó lè pé ìkórè lọ́kà ìdébẹ́ ní àwọn èèyàn tí fún ní máa bá lọ. nítorí pé jẹ ìyẹn ni á máa gbà ní ṣùgbọ́n àlùjọ tó ọtí lè dá tó níbi iṣẹ́ burúkú àfi nítorí pé kì í fowó bọ̀ bí ìyẹn nítorí pé àgbẹ̀dá náà lójọ nínú ìṣẹ̀rí ìròmí tọ́ba àdámọ̀ ẹ̀ burú pọ̀ àwọn tó ń ka rúfin àwọn lè ròyìn kò sí sí nǹkan tó lè dá lójọ ní ọjà náà lọ nígbà dàlọ ẹ̀yìn ọdún náà lọ àwọn àyèwò láwọn awá sọ ọlọ́run pé lọ́dọ̀ àṣetá àkọ́kọ́ téèyàn bá fura bí wọ́n sá wé kìkì ó ti bẹ̀rẹ̀ sí dárò ìròyìn rẹ̀ lẹ́yẹ̀mẹ́yàn téèyàn ti fi wá sọ ọlọ́run ọba nígbà sọ ọ sí ọlẹ́bí fẹ́ lọ sàbúrú ẹ̀yà má ṣe dáadáa rẹ̀ òun ní o wọ́n ti sọ pé àwọn òbí láti fi ṣe ìmọ̀ ọ̀rọ̀ ọ̀tí. a rí fóun náà láti bẹ̀rẹ̀ fún tó dára tọ́ba adẹ́dà ní ká nínú ọ̀yẹ́ ńlá lọ́dún náà kàbí ṣe ìmọ̀ ọ̀dínà ṣùgbọ́n láti kà ní ìyá. kí a ti dání bá fẹ́ dá ìṣòro náà a bá fẹ́ kí alùpùpù náà a rí torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ pé tí wọ́n bá fẹ́ ka kọ̀ọ̀nánì ọ̀ kí àyíká kórè náà kọ̀ọ̀nánì tí wọ́n bá fẹ́ ké kọ̀ọ̀nánì yẹn ní kété wá sọ̀rọ̀ ọ̀nà sùpàdù sàtúnà háì àyàlá ìdíje kí ló fà tí wọ́n fi ní ká wá sọ̀rọ̀ lórí bá fẹ́ gbé àlùkọ̀ọ̀nánì nítorí pé àlùkọ̀ọ̀nánì ní síkà ìwò sani kí máa ń wo àìsàn tí ló máa àti bí alukur'an nìyí ọjọ́ mọ́ọ́dá tó lè hadi wọlé ẹ̀ṣin wọlé ayọ̀ ọjọ́ ìpínlẹ̀ bóyá yẹn ti máa rí mọ́ni àti mọ́ àti rere lẹ́mí ohun òsì ní fẹ́ gbà àti bí alukur'an ti yẹn fẹ́ kéde tí yẹn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ mọ̀láyíkà máa súnmọ́ yẹn àti bí àgbéga nínú yìí ohun tó wù sí wá pẹ̀lú bọ́ fẹ́ kí alukur'an ní kíkọ́ má lẹ̀ sí tàdáfọ̀ ìrònú sí alukur'an yẹn sọ́dọ̀ àti òfin ní nígbà tí yẹn bá lọ ẹ̀sìn ìtàkùn ọ̀la ọlọ́run èèyàn bá sọ̀rọ̀ yẹn ọlọ́run ọdẹ gbọ́ yẹn. àti bá ṣe dání àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gan òrè mórí wọ wọn ò mórí bọ́ lọ́wọ́ rẹ̀. ìtọ́lọ́run sọ fún adéfáfù hajj ike kò sí ànẹ́bì kan àbójútẹ́ kan tọ́ba fẹ́ sọ̀rọ̀ ọlọ́run tọ́ba fẹ́ ta ọ̀rọ̀ ọlọ́run àfi kí ilà ẹ̀kọ́ ṣàìtọ́nù àbí kí àṣetánì jù sínú èròǹgbà rẹ̀ tó lóun fẹ́ ka yẹn kó ju ìjùkújù díẹ̀ síbẹ̀ òṣùpá máa bẹ́ẹ̀ lọ́wọ́ padà pa ọ̀rọ̀ àṣetánì rẹ̀ yọ wá fi ti ẹ̀rin lẹ̀ sínú ẹ̀ tàbí ní èdè àti wá sọ ọlọ́run ọba kó lọ́dọ̀ àṣẹ ìtọ́ rẹ̀ ìtú ń já yẹn kó níbi rere ìtètè rẹ̀ nìyẹn nínú ẹ̀ ní ọmọ aṣọ fọ́mọ nìyẹn torí máa ń lùgọ̀ ní gbogbo ọjọ́ rẹ̀ ìgbésẹ̀ wa gba Islam ọ̀pẹ́ ìsìdẹ́ǹtì tẹ́lẹ̀ ẹnìyẹn bá ti gba Islam àbàtẹ̀ lọ.

náà nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀mí torí ayé wọn nìyà lèyìn létí máa lọ ṣeré bẹ ẹlòmíì ti máa ń lọ báyìí orin ni wọn máa kọ kùlà ọba ti wọlé ibẹ̀ ẹlòmíì jẹ̀dá ní kó má máa rùn sí òun tí wọn bá tún mú sìgá dání èyí mú tẹ́lẹ̀ ọ̀gá tí wọn lọ tọ́lẹ̀ tì nìkan ni ẹlòmíì ó tún máa sọ̀rọ̀ ní wọn máa ṣe títí ti tẹ́lẹ̀ ẹ̀rí àyà ṣe dání wọn ló ti wá ní hadith اللهم إني أعوذ بك من الخبث والخبائث كل أهل الجنة وكل أهل أقوم wọ́n sọ wọn lọ́wọ́ bá bẹ̀. àwọn àgbéjáde sọ́jọ́ ọkùnrin àti ìdójúwò nínú wọn. bákan náà ọ̀nà kẹrin nínú ọ̀nà táwọn ọ̀rọ̀ ti ààlà olùdábà fẹ́ wọnú wọn. torí àgbéjáde àgbà kankan bẹ̀ kí n sábà ló gbọ́. ẹ̀rí ọwọ́ náà àdébìrì ọ̀kùnmán ìlà àbìlà áṣì wọn ní kò sígbà tó wọn bẹ̀rẹ̀ ẹ̀rọ báyìí àti kí wọn sá máa dàrú wọn bá ti bẹ̀rẹ̀ kí wọn bá ìlú wí ọkàn máa kọlu ra wọn ni wọn máa kó sínú ara èyí sì rí bẹ́ẹ̀ tí wọn bá kírun òjijì Ọlọ́run ni àti sáàmì ọ̀daràn kan bẹ́ẹ̀ ti máa ń wá sí ikọ rẹ ní kí n sọ̀rọ̀ tọba ti wá sí ọdún ọba ti wá kọ bí tó ń kírun kọta àwọn ìlà mi wọn sọ Ọlọ́run ọba kó lọ́dọ̀ rẹ wọn sọ ayé sáré kàtàlásà kó dẹgbẹtọ gbẹrẹ fún sẹgbẹ oṣù rẹ wọ́n ní fa asàbà lọ́rọ̀ àlè. ìwọ̀n tí ń dàbí láàmú lórí irun yẹn tó ti kú ìjọ dàbí láàmú lórí yẹn. nínú àwọn ọ̀nà tí a máa gbà tí wáyé sọ ọlọ́run ọba kó lọ́la ọ̀ṣọ́ ìgbà ọ̀dọ̀ àìsàn lọ́dọ̀ ìbínú bá dé. àwọn oníbínú àní lẹ́nu ìgbà bínú wọn lẹ́ gbọ́mọ ẹ̀ sókè báyìí lóróró ẹ̀wẹ̀ ní lọ béèrè àsọ̀ọ́lẹ̀ kàdébì pàmí láti kẹ̀kẹ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì ń sàn para ọ̀sẹ̀ bí yóò ṣe wá sí ibi ìbò wọn dà nẹ́bí sọ fún náà níbi sọlá rẹ̀ sọlá ńlá àtẹ̀sọ̀rọ̀ má bínú. lẹ́yà ń ná ẹlọ́kadọ̀bà torí bínú nìyí o. wọ́n ti kàwé omi ń mọ̀dá tẹ̀lé ṣàìtọ́ nínú àwọn ọ̀nà kan tí àti dánilé ìtọ́wọlé ti ẹ̀rí wọn ní tẹ̀lé pẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ayé ọ̀kan ní wọn mú rẹ̀ rán wẹ̀ẹ̀ nígbà tí inú tó lú ẹ̀ ẹ̀ ọ̀fẹ́ lómi ẹ̀ ṣe bí ó fi nǹkan ni ó ti fi nǹkan náà kódà rẹ lómi ọmọ àdìdé wàìn wàìn tí ìbínú bá ti dé ara rẹ ọmọ àgùn tẹ bá ti ka ẹ̀ ọ̀kẹ́ tarí ẹ̀ báyìí yóò sùkúrù rẹ̀ nítorí ìdìnnú ẹ̀rì ìmọ̀ ènìyàn ní rán wọ̀n anabi sallallahu alaihi wa sallam ni inni la a'lamu kalimatan law ẹ̀ mọ́ gbólóhùn ẹ̀tọ́ tó yẹ ìhun tí ń dà láwọn ìbínú yẹn ọdẹ tí máa kú lára rẹ̀ kí ni gbólóhùn náà gbólóhùn tí gbogbo wa ti mọ̀ náà ni àrẹ́bí ni gbólóhùn tó ẹni yẹn wíná ni àwọn tó bí láti mi ní ṣàìtọ́ ọ̀jì ìmọ̀ ń wá ìsọ ọlọ́run ọba kó lọ́dọ̀ àṣàìtọ́ ẹni ẹ̀kọ́ ìgbàdọ̀lá ẹ̀yìn arúgbó ọlọ́run ọba nínú àti tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá kí kéèké ẹ̀sìn máa ń ké. sọ̀rọ̀ àwọn méjèèjì ajá òní kó kẹ́tẹ́kẹ́tẹ́ òní ké àyàfi pé wọ́n rí àṣà ìtọ́ anábìsọ̀lá àrùsọ̀lá wọn fẹ́ bá gbọ́ gbígbó ajá àti kíké kẹ́tẹ́kẹ́tẹ́ lóru ọ̀tá àwọn ọ̀dọ́ mi lọ́ọ̀dì ìdìbò ẹ̀yà wá sọ̀lọ́ ọba kó lọ́dọ̀ wọn ẹ̀wá sọ̀lọ́ ọba kó lọ́dọ̀ àwọn àṣà ìtọ́ tọ́lá àwọn arìn wọn gẹ́yìn ọ̀rẹ́ sí lọ́jọ́ kí wọ́n máa ké ìjẹ́ dájà máa gbó ẹ̀rí kó wá ní ẹgbẹ́ ọ̀rọ̀ mi ìjẹ́ dájà bá gbó ọ̀rá sì dájú kápò pàdé ẹ bá kọ́ òun rí ká ọba ọlá ti ọba àti bá èyí ń bèèrè lọ́wọ́ ọlọ́run pé Allahumma inni as'aluka min fadlik ọlọ́run mọ̀ ń bí ẹlẹ́rìí nínú ọlá rẹ̀ eléyìí ni wọ́n bá wà nínú ọlá rẹ̀ ọlọ́run bá fi àwọn àṣà ìtọ́ ربنا أعنا نعوذ بك من همزات الشياطين ونعوذ بك ربنا أن يحضرون أن يحضرون يا رب العالمين يا أرحم الراحمين قم إلى صلاتكم ورحمة الله تعالى